بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه غر اليمين ومن تبع سنتهم لا يوم اللقاء الحديث الثاني والثلاثون عن أبي سعيد سعد بن سنان الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا ضرر ولا ضرار حديث حسن رواه ما جاه والدار القطني وغيرهما فالدار القطني وغيرهما ورواه مالك في الموطأ مرسلا عن عمرو بن يحيى عن أبيه عن النبي صلى الله عليه وسلم فأسقط أبا سعيد ولو طرق يقوي بعضها بعضا أدعوك فهم ولهم أتري كارياتي عليكم ولا رفنشن محمد صلى الله عليه وآله وسلم gbogbo àyè tí a ti ń gbọ́ra wa lásàlẹ̀ tèmi a kíra pẹ̀lú gbólóhùn wassalamu alaikum warahmatullahi wabarakatuh a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tírà Imam Nawawi al-arba'una hadithan a ti parí hadith 31 à ń proceed lálẹ́ kìíní sí hadith 32 hadith yìí Abu Sa'id ló gbà wá òun Sa'id ọmọ Sinan al-Khudri láti ran alkhutura kọ́lọ̀n kú bá yọnu sí anna rasulallah sallallahu alaihi wasallam qal o ń dáwúdájú ń ṣe ọlọ́run tí kí àtọ́lá ọlọ́run bẹ fún sọba ìwí pé la darar wala ẹ sì gbọ́dọ̀ fìnira kanra yín ẹ má fìnira kan yàn bákan náà ẹ má fìnira kanra yín ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì hadisi yìí ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì á padà ṣàlàyé rẹ̀ fún wa hadisi yìí dáa Imam Ibn Majah àti Daraqutni àtàwọn míì ni wọ́n gba hadisi yìí wá. mọ́ Malik rahimahullah ta'ala àwọn náà gbà wá látọ̀dọ̀ wọ́n gbà wá nù tíra mọ́ atọ̀ mursala bàbá ní àdísì jẹ́ mursal wọ́n kí tábìí gba hadisi látọ̀dọ̀ sahabi ìgbà tó ń ba nàárẹ̀ tiẹ̀ fáwọn tàbíún àbáwọn àtibáwò tàbíín kó wọ́n wá disconnect sahabi tó gba àdísì yẹn wá kó wá gbà nígbà wípé òun ló ń gbà àti direct information látọ̀dà náà Muhammad sallallahu alaihi wasallam irú yẹn ni wọ́n ń pè ní alhadith almursal so alhadith almursal rèé nínú àwọn àdísì tí ó kì í ní àlàáfíà ni àfi tó bá ṣe pé sọ̀hábí náà ló gbà lápèjúwe sọ̀hábí ló gba àdísì náà wá ó wá sọ fún sọ̀hábí ẹlẹgbẹ́ rẹ̀ ìgbà tí sàhábà ẹlẹgbẹ́ rẹ̀ ó wá ṣàlàyé hadithi ó wá sọ ní sọkún gangan ló ń gbà lẹ́nu àná muhammad sallallahu alayhi wa sallam irú hadithi bẹ́ẹ̀ lóòótọ́ mursalu ni àmọ́ gbà tó ti jẹ́ pé láàrin àwọn sàhábà síra wọn ni sọ́dọ̀ àná muhammad sallallahu alayhi wa sallam àwọn afá àmọ́ gbàdí fìyẹn wọlé wọn ní kò sì tó ṣe ṣùgbọ́n tó bá ti jẹ́ sí pé tábìí òun ló lóun gbọ́ direct lẹ́nu àná muhammad sallallahu alayhi wa sallam tó wá já líǹkì sọ̀hábí tó ń gbẹ́lẹ́nu rẹ̀ kú àìrò àdéhùn yẹn wọ̀nyí gbà ṣùgbọ́n ìtẹ́lẹ̀ fi wà nípò Hasan oníkótún láwọn chains of transmission míì tí ó corroborate ẹ̀ àwọn corroborators wọ̀nyí òun ló jẹ́ kí àdéhùn yìí dépò al-Hasan. tọ́yì ìtumọ̀ hadith yìí ó ń ṣe lọ́n sallallahu alaihi wasallam onílà ọ̀dọ́rọ̀ mafi nira kan nira le kan yàn látara ara èèyàn nira le kan yàn níbi nira le kan yàn lórí àwọn ọmọ le lè kan yàn lórí nǹkan iṣẹ́ òwò téèyàn ń ṣe àtàwọn ọ̀nà míì tí ìdàtí wọn ń kan yàn ní jẹ́ nira gbogbo ohun tí ò bá ti sí kọ́ńfọ́ọ̀tì ń ó ní kájọ exchange hands against ara wa so fìnira kàn mí èmi náà sì fìnira kàn so fìnira kàn mí náà èmi lè lámojú kò èmi náà á revenge òní jẹ́ abdurrahman gbẹ̀mí sí ń bẹ àwọn afáàmọ́ sọ wípé àdọ́rọ̀ èyí tó kọ́ wá níbẹ̀rẹ̀ pé làdọ́rọ̀ ó ní ìnira téèyàn fi ń kàyàn tí ò ran kan pò ń fẹ́ fi kanya o sì yàn ń sùtá kò sí pé plan ẹni pé o fẹ́ ṣe ń sùtá ìwọ rí gò ńlẹ̀ rí ó gún wọn lẹ́sẹ̀ àbí kò tí bàbá gún wọn lẹ́sẹ̀ wọ́n wá mú náà jù kan tó o tiẹ̀ ní lérò pé ibẹ̀ lè jójú ọ̀nà táwọn èèyàn lè gbà débi tó tún wá gún yẹn lẹ́sẹ̀ ó padà wàá gẹ́ lómi ìlẹ́sẹ̀ ah mi sì mọ́ ó fẹ́gbò tí mo jù síbí náà fáwọn èèyàn tó ń gbàbẹ̀ kọjá débi tí ó gbọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ dọ́rọ́rò nìyẹn wọn ní ká pàkóyàwó kíró ẹ̀ náà mọ̀ wáyé lọ́wọ́ wa. abdurrahman òun ni kò kanlẹ̀ wá séèyàn ṣùtá intentionally so àti kíní kejì àbọ̀dọ̀ jìnnà sí i. lápẹ̀yẹ èèyàn kan bẹ́ẹ̀ onínébọ̀ alábàágbé lébọ̀ yìí òun nígi kan tí máa ń irigéètì lójoojúmọ́ tí ká máa wẹ́ẹ̀tì nǹkan ọ̀gbìn bóyá bí igi máńgò ló gbìn sẹ́gbẹ̀ẹ́ lè tiẹ̀ ti kaṣú ló gbìn sẹ́gbẹ̀ẹ́ lè tiẹ̀ ó ń irigéètì everyday so bó ṣe wá ń irigéètì ẹ̀ yìí omi tó bá ti dà sára igi yìí ń wá ń sàn débi tó fi ń wọnú ọgbà ti tiẹ̀ dọ́rọ́rù nìyẹn òun ò mọ̀ ipò oúnjẹ ń fi nira káyàn àbí nígbà míì eléyìí kọ́mọ̀ ibi tágbọ̀rí ẹ̀sìn ò bá ti sínú àdúgbò ẹ̀rọ àwọn tán láwọn máa ń gbọ́ orin yẹn òun gbádùn títí ẹ ní home theater tó nínú ilé yóò bá yín sókè lálálá kódà ó lè ṣe wípé orin tó ń pè ẹ̀sìn náà ló ló ń gbé sí àwọn albums àwọn tó ń pè ẹ̀sìn ẹ̀sìn olórin o kò ní orin tá à ń lùlù sí orin tẹ́sí ní bíi wákà fika kéwì tí ò ní musical instrument nínú gbogbo tí wọ́n bá ń pè lórin ẹ̀sìn tó ṣe pé wọ́n bá ti ń kọ́ ẹni tí ń gbọ́ ọmọ jùdí wùkẹ̀wùkẹ̀ fún àlórin ànábì ni fún ni wọ́n jùdí wùkẹ̀wùkẹ̀ tí ó mọ tí ó mọ làágùn bọ̀ tí ó mọ bẹ́ẹ̀ orin ẹ̀sìn kọ́ nìyẹn orin ẹ̀sìn náà so alákùnlé ló bá lalala sókè lálálá kúrò lè mọ́jú orin náà ó lè jẹ́ Qur'an alhamdulillah ó lè jẹ́ lecture sí tó wúlò ṣùgbọ́n ti yín sókè jù aláàárẹ̀ ńbẹ̀lẹ́gbẹ̀ẹ́lé rẹ̀ tán jọ ń gbélé àbí wọ́n rẹ́ǹtì inú ilé kan náà àbí wọ́n jọ ó ti di pé ó ń kópa lára abẹ́ ní tó rẹ̀ yẹn irú ẹ̀ ni wọ́n ń pè ní àtọ́rọ̀ tóun ò ti mà irú ẹ̀ ni wọ́n ń pè ní àtọ́rọ̀ abdurrahman ó ní láàrin èèyàn kan àti níbọ̀ rẹ̀ kan wọ́n ní sùn tafahum sùn tafahum ó ní misunderstanding òun ò jọ gbọ́ra wọn yé lórí ọ̀rọ̀ kan sí kejì ó wá ń sọ fẹ́niyàn wípé o ò tí ì mọ̀ nǹkan màá hàn ní ìmọ̀ sẹ́mi ló ń bá lérí ó tí ìdámímà lóòótọ́ lódodo ẹni tọ̀ náà bá sì ń rí aburú yẹn ni wọ́n ń pè ní abdurar ó lè dá àwọn èèyàn sí kí wọ́n nà oríṣiríṣi ọ̀nà ló gbà sí ń jàǹbá eléyìí islam takò àwọn olùmọ̀fà rahimahumullah ta'ala wọ́n ń ṣe àgbọ́yé àdìsí fún wa wípé adal hadithu fi àdìsí is a great basic fundamental tó ṣe wípé ó ṣàlàyé àbí tá a máa ń lò lóríṣiríṣi àwọn ìlànà ẹ̀sìn wa pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú social dealing in transaction gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa lo hadithi ń bẹ̀ tó bá fẹ́ tajà fún yàn mọ́ta níta tó kó pọ̀ lára bá tí wọ́n náà bá fẹ́ rajà lọ́wọ́ yàn mọ́ra ní rárá pa ìrà tí ò ní lè bá sílẹ̀ kan bẹ̀ máa rárá má ṣerú ẹ̀ fún ẹ fẹ́ gbẹ̀gẹ́ ara yín lówó má lérò wípé tí n bá yín lè yá owó lọ́wọ́ rẹ̀ mo mà ṣe bọ́n owó ṣòwò ló fi lówó lọ́wọ́ ṣe ń bùgà ṣe ṣe gbígbà wíwò sẹ́ni tó owó lọ́wọ́ ẹ̀ tí má sì yá owó yẹn lọ́wọ́ mi ní dá padà àbí tí màá bá dá padà màá máa dá padà lọ́nà tí ní padà yẹ gbàtẹ́yìn bá yá yàn tó bá yá naira lọ́wọ́ naira three thousand naira lóṣù tí ń bọ̀ ìjọ ìlú tó san sáláyé tó ìjọsìn pé àníyàn tó fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé mo fẹ́ sowó yẹn mọ́ kùmọ̀kùmọ̀ lọ́wọ́ mo fẹ́ ṣe kùmọ̀kùmọ̀ mọ́ lọ́wọ́ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí kò dáa bẹ́ẹ̀ náà ni marriage marriage institution kọkùnrin máa fara ní ìyàwó rẹ̀ àbí kíyàwó máa fara ní ọkọ rẹ̀ màá ṣe ségè mẹ́tàlá màá ṣe àgbákò mẹ́fà àti ségè méje yóò wá di mẹ́tàlá fárakùnrin yóò kẹ́kọ̀ọ́ lára mi rárá rárá Islam takò èyàn jẹ́ tó níyàwó ńlé ṣùgbọ́n ìyàwó yìí ó jẹ́ tí ó wà submissive kò wọ̀ bí yẹ̀ǹtì sọ́kọ wọ́kọ́ ti wá rí wípé àsàn tí ń ṣe ọ́ yìí ó súnmọ́ kó mọ́ survive ẹ̀ wọ́n wá ń ṣe wọ́n wá ń sàì láti ṣe will bí Islam ò tiẹ̀ fara mọ́ kí yẹn ṣe will ní wíìlì wípé mo fẹ́ pín tí ó jẹ́ ṣíẹ́sì oníkálukú fún àwọn ìyàwó mi àtọmọ islam ò farama islam ti pín ogún òkú kalẹ̀ náà kó wá wò pé ẹ nínú àwọn ìyàwó tí mo ní eléyìí kì í gbọ́rọ̀ sí mi lẹ́nu ò wá mú báírò nígbò tí pé ásídẹ́ǹtì ló ní ni àbó rẹ̀ náà ni tó ti ń wò ó pé ó súnmọ́ kó mọ́ lè survive situation tó ń wà yìí kó wá gbé báírò pé lágbájá nínú àwọn ìyàwó òun sílè kan nínú dúkìá ìgbọ́dọ̀ jẹ́ ó kàn rárá kò kàn ọ́ lábẹ́ òfin ẹ̀sìn fílẹ̀ sọlọ́hùn lọ́wọ́ ṣùgbọ́n fìnira kan principle kan wá ń bẹ tí àwọn afá máa ń jẹ́ oyéwa wípé mẹ́ta yẹ́sùbùtù dọ́rọ̀rù wájàbà rọ́fùrù wà mẹ́ta sábàtà lè dọ́rọ̀rù wájàbà rọ́fùrù hù mẹ́ẹ̀rù kú bàtì kọ́ọ̀sì lè dọ́rọ̀rù pọ́nsípù nìyẹn àwọn afáàmà fi yíwa wípé mẹ́ta yẹ́sìbùtù dọ́rọ̀rù rájàbà rọ́fùrù gbogbo ìgbà tí nira bá ti ṣẹlẹ̀ séèyàn kan ó di ọ̀ràn yẹn ká gbìyànjú nínú ayọ́ ṣe kú òfin ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí ó jẹ́ mọ̀lẹ́bí rẹ kì í ṣe mọ̀lẹ́bí rẹ ó jẹ́ rẹ kì í ṣe gbogbo ìgbà tí èèyàn ti rí àwọn èèyàn ọ̀ràn yẹn ni ká gbìyànjú bá ti sọ́ọ̀fù pọ́blẹ́mù wọn fún wọn lọ́nà tí ìsìláàmù là kalẹ̀ ní o ìsìláàmù ní ọ̀nà tó là kalẹ̀ fún mùsùlùmí láti ibi sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ̀ ọ̀nìyàn lágbà وما ثبت الإضرار وجب رفعه مع عقوبة قاصد الإضرار gbogbo ìgbà tí a bá ti rí pé èèyàn kan intentional lọmọ ọmọ sinyankan jamba tó faburu ka o di ọrụ anya ƙarbeniyan ọsọfụ problemu iye pẹlụ ka si pọnishen to fi nira ka isemeghi laashi ah allah fatiba sun jawo lọwa e kuwa fai da kwada ya fi je nitaun koro so wo ma ta gbiyanju ma ba rohoto fun ka rohoto táàbà rówó dá fún ká gbìyànjú láti ba mọ́tì pressure lórí ẹni tó jẹ́ lówó kẹ́ni yẹn fi dówó ẹ̀ padà fún lẹ́yìn náà ká wá gbìyànjú bẹ́ni yẹn náà ò sí ní lọ láì má jẹ̀yà tó bá ti kó bá ti hàn wípé ó mọ̀ ọ́n mọ̀ fẹ́ fi ìyà jẹ lórí àìmọ́ rẹ̀ padà fún ni bóyá ká má pèjúwe kan wá sí lórí àwọn eléyìí láwọn àsìkò gbà kí tó dé ọkùnrin ó kọ ìyàwó rẹ̀ tíyàwó yìí bá ti wá di wípé ó fẹ́ lọ́ọ́ parí opó ìṣe opó wípé ọkọ ti kàn kó máa lọ yóò bá lóun ò kọ́ mọ́ tó bá ti lóun ò kọ́ mọ́ tó gbà padà báyìí tó bá ti ń lo bí oṣù kan oṣù méjì yóò bá tó ní mo kọ́ tíyàwó náà bá tún bẹ̀rẹ̀ sí í ṣe opó ti ṣe ìdá lọ ìdá àkọ́kọ́ orí nǹkan oṣù rẹ̀ ìdá ẹlẹ́ẹ̀kì yóò rí kun oṣù rẹ̀ tó bá ti dorí ìdá ẹlẹ́ẹ̀kẹta báyìí kó tó rí báyìí yóò bá tún ní ẹ já parí ìjà wa máa tún parí ìjà wọn tán báyìí tán bá ti lo bí oṣù oṣù méjì yóò bá tún ní antitolic you are divorced mo kọ́ máa lọ obìnrin yóò tún bẹ̀rẹ̀ kò sí nǹkan kan tó fi ń ṣe léyìí tayọ wípé ó mọ̀ọ́mọ̀ fẹ́ pọ́níṣì obìnrin yẹn ni torí ẹ̀ Islam ṣe wá gbé òfin wípé límìtì tí èèyàn fi lè sọ pé òun kọ obìnrin mọ́ kò jẹ́ mẹ́ta lọ tó bá ti pronounce pé asitolic you are divorced nígbà àkọ́kọ́ kan bá yín fẹ́tù ẹ̀ kóṣù mẹ́ta tó pé ó tún ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tó ní antitolic ó bá tún bẹ̀rẹ̀ opó ẹ̀ ṣíṣe lọ́kàn tí ní kò ń darí ilé ó parí nǹkan àlẹ́ádà rẹ̀ àlẹ́ádà rẹ̀ alákọ̀ọ́kọ́ oṣù tó àkọ́kọ́ àlẹ́ádà rẹ̀ lẹ́ẹ̀kejì ó bá tún ẹ̀ wọ́n ti bá wa yanjú ẹ̀ ní ìsìn wọ́n sì rú ẹ̀ mọ́ o tó bá tún gbà padà tó bá ilé dẹ́lẹ̀ kẹta tó bá ti pronounce ẹ̀ báyìí kò sí kò ń rọ́jà rẹ̀ padà mọ́ o ọlọ́run fi eléyìí sí ẹ̀dẹ̀ fóbìnrin ni kó fi jẹ́ ẹ̀kọ́ fọkùnrin tí ò ní làákàyè tí ó mọ̀ wú ẹ̀ níwà. bẹ́ẹ̀ náà ní àpèjúwe míì èyí ò rọ́kùnrin míì tí ó lóun kọ́ ìyàwó rẹ̀ ó sì ní ọmọ lọ́wọ́ ìyàwó yẹn bẹ́ẹ̀ sì lábẹ́ ṣẹ̀rẹ́ Islam children nursing abẹ́ obìnrin tó lóòkọ̀ yìí òun lágbọ́dọ̀ kọ́mọ sí tí ó máa tọ́ ọmọ àtìgbà tóbìnrin náà bá rí màárì fọkùnrin míì tọ̀ irú obìnrin yìí yóò afẹ́ rí màárì bí yóò máa bẹ̀rù pé tó ń bá rí màárì ọkùnrin yìí yóò padà kọ́mọ lọ ẹ wà rírọ ọkùnrin bẹ́ẹ̀ tó máa tẹ́sí obìnrin yẹn hmm. tó bá ilé sọ pé lọ rì má rì má káwọn ọmọ mi o kì í ṣe pé bóyá ó kan lẹ̀ fẹ́ tọ́jú àwọn ọmọ yẹn náà tẹ́lẹ̀ kò nídìí àwọn ọmọ yẹn lóun mọ̀ fi yẹn tẹ́sí obìnrin yẹn pé tó bá ilé sọ pé rì má rì pẹ́ má gbá àwọn ọmọ mi o o sì ní rí wọn mọ́ o gbogbo irú àwọn nǹkan wọ̀nyí Islam takò nígbà pé èèyàn fẹ́ pọ́níṣì obìnrin ni haramu ni ìtayọ àlà lórí ìwọ rẹ̀ ni ìgbà tí wò bá fẹ́ mọ́ mọ́ fi ọmọ tí ń bẹ láàrin ṣe ìdẹ́rùbà fún láti gbé bẹ́ẹ̀ kó mọ̀ lè má rí. so sírò mi bá lò máa lọ má rí tó bá rí má rí sírò ọkùnrin náà bá fẹ́ ìyàwó mi níwà gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ tó bá gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ lábẹ́ ṣẹ̀ríà ìsìláàmù ó sì ó ka ọmọ yẹn sílé ìyàwó mi tó padà fẹ́ yẹn kó mọ fojú tó wọn ìsìláàmù tako yẹ kó rì márì báyìí ṣe pé bóyá ọkọ tó bá rà lọ fẹ́ ìyẹn ní kò sí tó burúkú kọ́mọ ẹ̀ lọ́wọ́ wá sílé tó lẹ́bẹ̀ tó bá nímọ̀ kọ́ ọmọ wa because ìyẹn sọ ọ̀nà yẹn lábẹ́ ṣẹ̀ríà ìsìláàmù ìyálé yẹn fẹ́ kìí sáwọn ọmọ àá ṣe dáadáa sáwọn ọmọ obìnrin tá a bá fẹ́ tó ṣe wípé ọkọ wọn ló kọ̀ wọ́n lẹ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn ni pé kán kó ọmọ wọn wá sílé kéèyàn kì í sọ̀rọ̀ yẹn ni kéèyàn gba ọmọ yẹn sílé gba ọmọ sílé so obìnrin yẹn yóò kọ ọmọ yẹn fáwọn fámìlì ti tiẹ̀ táwọn ọmọ yẹn fi bàlágà tún fi ni wá sẹ̀sà wípé wípé mo fẹ́ wa àbí ìyá fẹ́ máa bá gbé lábẹ́ òfin ẹ̀sìn àwọn nǹkan wọ̀nyí ó kù nígbà pé mo mọ̀ fẹ́ pọ́níṣì irú obìnrin bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láti mọ gbọ́ mi náà tọ́kọ mi yóò máa gba ìwọ information káàkiri lórí ìyàwó èyí tó kọ̀ lẹ̀ kò nígbà ọkùnrin ní ìfẹ́ tó máa lè gbọ́ pẹ́rẹ́ báyìí kan náà ń bá sọ̀rọ̀ fẹ́ fẹ́ yẹn àwọn ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ yóò máa parọ́ ara o ẹ fẹ́ o ẹ wúmà yẹn ni ní jẹ́ kí n kọ́ lẹ́yìn yìí vat ó máa ń withdraw omi inú àkáǹtì ẹni ha ò ní kò mọ́ná dà ń ságbére ń sọ́bun kò kàn án bóyá àwọn ìwà tí ò da lára rẹ̀ tí ìwọ rí pé kò da lára àwọn ìwà tí ń wù tó ìtòrí ẹ̀kọ́ lẹ̀ ó lè jẹ́ òun ọkùnrin ní ìrí gan tó fi lóun fẹ́ kú torí ẹ̀ so lórí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa fi nira nira wa bákan náà àwa náà tí wọ́n bá fi nira ni tán fi nira kàn ká gbìyànjú kí nira má tọwọ́ tiwa jáde sọ́wọ́ èèyàn ká gbìyànjú rẹ̀. kí nira má tọwọ́ tiwa jáde sọ́wọ́ èèyàn ká ní mọ́ni rẹ̀ bó ti wù káwọn èèyàn sọ́ra wọn dì tó sáré nira a lè protect ara wa against ìnira táwọn bá fẹ́ fi kàn wá ṣùgbọ́n táwọn náà wà láà fẹ́ gbá revenge irú Islam tako gẹ́gẹ́ bí hadith yìí ṣe wá wípé ládọ́rọ̀rọ́ wà láti rọrọ̀ ẹ má jà fìnira kan yàn ẹ má sì jà máa fìnira kan ra wa ẹ má jà máa lérò pa afẹ́ hàmọ́ ara wa láti fi jẹ̀sán abẹ́lọ́mọ subhanahu wa ta'ala kó lè wá kún lórí àgbọ́yé ẹ̀sìn kó jáde tọ́lọ́wọ́n bá ṣe pàdé rẹ̀ kí ṣe wá sì jọ tọ́lọ́wọ́n la ilaha illallah pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá lórí hadith 33 abẹ́lọ́ subhanahu wa ta'ala kó kó sọ ìgbàgbọ́ wa kó sẹ́sìn wa kó sọ́wọ́ wa kó sọ́ mọ̀lẹ́bí wa kó sẹ́mi wa táyọ̀ gbà náà la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk